prepare all prepare candidate elected governor. ìyẹn gómìnà sí ìyá kẹdẹ. Eh, and sẹ́ni. all eh, prepared. all prepared that is what cause the failure. Hmm. torí ẹ tó bá kọ́ di. has he failed. he failed wonderfully. Ah. kí lẹ́ wàá sọ ẹ ní pọ̀pọ̀. sẹ́ni dsa governor seyi makinde kò ṣe any new thing in your state new things tó ṣe kò do revitalization of togri lójú tí. public tó ti wà tipẹ́ tájùmọ̀ bíi ti pamọ́lẹ̀ wọ́n wá revitalize ẹ̀ e. táyé wá ń rí pé tọ́jú o iṣẹ́ tó pé ni and this man won he won seriously wọ́n sọ̀rọ̀ nípa LAUTECH LAUTECH has been prepared káwọn tó lè ṣe aggregate ìgbà tí what i do be said open your book tẹ́ bá kí n mọ ford university ẹ ṣìwé yìí ẹ járì they have ninety five account in LAUTECH adúlọ̀bí ni pé báwo lè ṣe fẹ́ ní ninety five account in LAUTECH I am speaking based on not APC based on Ajumobi that prepare pẹkẹlẹmẹs. yẹ Ajumobi bá wà láyé APC ni ó máa ṣe lọ. ẹ ẹ ẹ jẹ́ délẹ̀. ẹ mo kàn sọ ni ìran wọn létí. now wọ́n ṣe àwọn bùbù kan ẹ mọ̀ pé máa yẹ ẹ pa ẹ bù lẹ́sẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni ó sọ ẹ wá ń lọ́bì tèmi àti pdp whereas <laughs> pdp àti apc presently pdp is an apc in an extension of former pdp members. tọ́jà àgbà lọ́dọ̀ wọn. tọ́jà ọ̀nà àgbà wọn nípa gan ni ara àsọgbà gan ṣùgbọ́n àwa máa ń dúpẹ́ pé we are giving platform to be able to exhibit our talent this is not cheap. we are going to win the election. àkìlẹ̀ hmm. ah, gbójúlé. tí a gbójúlé ẹ béèrè yóò dà fún structure yẹn yóò dà fún yín. ẹ̀bùn tó wà ní. sẹ́ẹ̀rì yìí pé a ṣe membership registration i will tell you i'm telling you Me say nothing less than seventy percent of founding members of apc oyo state are in akọ party. àkíkà. Hmm. àwa ṣe kí ni o akínyàfà ò gbọ́ mi. mo gbọ́ yín bàbá mo gbọ́ yín bàbá. ìwọ ni fẹ́ káwọn ọlọ àwọn méjèèjì máa gbọ́ mi. Ah, eh. ara lè gbọ́ yín. ẹ má sọ̀rọ̀ sí wọn jù torí pé ẹgbẹ́ yín wọ́n tòkó sí òkú ẹ̀. Ah, àwọn ọlọ́gbọ́n wọn bẹ́ẹ̀ sẹ́yà fún yín pé eh, eh, wọ́n bọ̀ ẹja gbọ́n tá a gbọ́ sọ. wọ́n bọ̀ wọ́n bọ̀ ẹja gbọ́n tá a gbọ́ sọ kásáré gbọ́rò yìí gẹ́gẹ́ láago mẹ́sàn-án òwúrọ̀ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò eighty fm ìbàdàn. It's 9 a.m. on Agiribo 88.7 FM. Good morning. This is the news at 9 on Agidigbo 88.7 FM Ibadan. I am Bowale Akimbode. The Federal Executive Council FEC has approved the second phase of Nigerian Sugar Master Plan that will operate from 2023 to 2033. Speaking on the new policy plan, Executive Secretary, National Sugar Development Council, NSDC, Zak Adedeji said the 10 year plan is an ambitious and well thought out policy for the sugar sector. And away from that, the Nigerian Election Debate Group, NEDG, has entered plans to streamline its presidential debate, saying only four presidential candidates will be considered for the 2023 presidential debate. Briefing the media ahead of the planned 2023 presidential debates, the Executive Secretary, NEDG, Mr. Eddie Emesiri said the debate would only accommodate four political parties that are deemed to be serious by all parameters. And that ends the news at 9 on Agidigbo, 88.7 FM, Ibadan. I am Bowale Akimbode. Thank you for listening. Good morning. ìròyìn aago mẹ́sàn-án àárọ̀ rèé láti iléeṣẹ́ rédíò àgídìgbò eighty eight point seven fm ìbàdàn wúràọlá yusuf lóníròyìn yín ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè yìí ti fòǹtẹ̀ lu apá kejì ètò ṣúgà kan tó pè ní nigeria sugar master plan eléyìí tán ni yóò gbìnàyà látọdún 2023 di ọdún 2033 nígbà tí akọ̀wé àgbà ìgbìmọ̀ ètò òfin tuntun yìí national sugar development council nsdc ọ̀gbẹ́ni zahak adédèjì ń sọ̀rọ̀ ó sọ pé ètò ọlọ́dún mẹ́wàá ọ̀hún ni yóò sèso rere torí wọ́n ti rò ó dáadáa fún ẹ̀ka tó ń rí sọ́rọ̀ ṣúgà ìgbìmọ̀ tó ń rí sọ́rọ̀ ìtàkùrọ̀sọ láàrin àwọn olóṣèlú NEDG lórílẹ̀‐èdè yìí ti ṣẹnu fóró lórí ìpalẹ̀mọ́ wọn láti gbé ìtàkùrọ̀sọ àwọn olùdíje sípò ààrẹ lórí ẹ̀rọ ayélujára wọ́n ní olùdíje mẹ́rin wọ́n ní olùdíje sípò ààrẹ fọ́dún 2023 mẹ́rin làwọn ó pè síbi ìtàkùrọ̀sọ wọn nígbà tó ń ṣàlàyé àwọn ètò tán gbèrò láti ṣe fún ìtàkùrọ̀sọ àwọn olùdíje sípò ààrẹ ọdún 2023 akọ̀wé àgbà NEDG ọ̀gbẹ́ni ẹ̀dí ẹ̀mẹ́sìrì ni ó sọ pé ìtàkùrọ̀sọ òun ó wáyé láàrin àwọn mẹ́rin péré tí àwọn èèyàn kà kún àwọn tó ní nǹkan ṣe jùlọ òpin ìròyìn aago mẹ́sàn-án àárọ̀ rèé láti iléeṣẹ́ rédíò àgídìgbò eighty fm ìbàdàn wúràọlá yusuf ló ti ń ròyìn ètò bó ṣe ń lo extra ṣì ń tẹ̀síwájú ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. eighty eight point seven fm. ṣe tí ó ṣe. ọlọ́run ṣe àbẹ̀kọ́lé ìlú fi ìdègodò gbogbo mọ̀ọ́túmọ̀ọ́dè olódùmarè ló lè ní ogún ohun àwọn èèyàn tó ṣe kò ń gẹ́ tó olódùmarè lẹ́kùn ìdìbò ọ̀yọ́ south senatorial district ní gbogbo wa fi nílẹ̀ ẹ̀kan yìí ẹkùn ìdìbò wa ò gbọ́dọ̀ yan rí igúnmọ̀ barrister sharafadin abiodun ali tẹ́gbẹ́ onítẹ̀síwájú apc fàkalẹ̀ la gbọ́dọ̀ dìbò wa fún gẹ́gẹ́ bí aṣojú wa nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá barrister sharafadin abiodun ali pèrègede ó sì fi gbọ́ ọ̀rọ̀ jẹ́ka tó bá di káṣèlú amòfin tó dáńtọ́ tó sì lọ́mọnìyàn ní barrister sharafadin abiodun ali àlè ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ àtúntakọ̀ àsínú òkú mọ́ kí lọ síwájú òun ìdàgbàsókè tó nítumọ̀ kó lè bẹ́kùn ìdìbò wa barista sàràfàdín abiodun àrílà àdìbò wa fún ní ọ̀yọ́ south senatorial district ẹgbẹ́ onítẹ̀síwájú apc lẹ́gbẹ́ oṣooṣù ọ̀wọ̀ làbì bó bá dìjọ́ ìdìbò ibẹ̀ ni ẹ tẹ̀ka sí. ṣó fẹ́ máa tìlú ẹ̀ jọ ó jọ wọ́n gidi kan ti ṣe rán ti ṣe rán ra díẹ̀ fọ́ díẹ̀ fọ́ṣù lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ọ̀dùn àwọn àjọ oríṣiríṣi kòrò àrùn àdùn wọn ẹgbẹ́ wọn fi ṣe ìfẹ́ máa ti. ó yá ẹja ṣàṣà lọ ra ojúlówó happy toilet cleaner tuntun tó wà nínú sájẹ́ẹ̀tì tí tọ́lẹ́tì líle mọ́ ní ìlọ́po mẹ́wàá ó fọ tọ́lẹ́tì mọ́ gidi gan owó ẹ̀ sì mọ́ níwọ̀nba torí náà máa fa àkókò ṣòfò tètè lọ ra happy toilet cleaner ọlọ́gbọ̀n náírà tiẹ̀ kó o sì rówó púpọ̀ tìjọ àlàáfíà o Ìbàdàn North Federal Constituency ọ̀yá àti láṣojú gidi ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ìlú Àbújá Honorable Prince Ọláyídé Akínrẹ̀mí gbàgbà báńkì kọjá wà gúnlẹ̀ nígbà tá a kọ́kọ́ sábà tún dìbò fún lẹ́ẹ̀kejì tó bá wọlé àṣẹ dáadáa jù bẹ́ẹ̀ lọ. kúta bá fò ní sí ọ̀rọ̀ ètò ìlú dàbúdọ̀la báyọ̀ ṣe ń pètè òní tó ní pètè ọ̀la ẹrẹ̀mú fún sọláyà kílẹ̀ ní jàgàbá tó ṣèlérí tó múlẹ̀ ní ẹ̀ṣẹ́. ó ṣe gbogbogbò méje yàyà mẹ́fà ní sáà kọ́kọ́ fún gbogbo wa. lẹ́kọ̀ọ́ ìbàdàn north niger constituency one good town deserves an order. ó yaba ìkánjẹ̀kọ̀ fún lẹ́ẹ̀kejì kó sojú wa nínú ìgbìmọ̀ aṣojú ṣòfin house of representatives làbújá nínú ẹgbẹ́ apc. òun pé wa o akílẹ̀ ìpínlẹ̀ níjàgàbá làágbègbè fún nìbàdàn north federal constituency ẹgbà bẹ́ẹ̀. modish ìlọ́pọ̀ adùn méjì ìlọ́pọ̀ òórùn dídùn méjì. ìsebẹ̀ modish two in one tomato and beef flavour seasoning jẹ́ àlọ́pọ̀ tòmátì tó dọ́ṣọ̀ adùn ẹran àti oríṣiríṣi èròjà mìíràn tó máa ń fún jọ̀lọ́ rice àti ọbẹ̀ ní àwọ̀ pupa rẹ́gẹ́rẹ́gẹ́ tòmátì tó ní ipò tó sì dọ́ṣọ̀ àti adùn ẹran yẹn. ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni fún àwọ̀ pupa rẹ́jẹrẹ́jẹ tòmátì tó nípọn tó sì dọ́ṣọ̀ àti adùn ẹran nínú jọ̀lọ́fà àti ọbẹ̀ lórí ìsebẹ̀ madish two in one tomato and beef flavour seasoning ó tún wà ní madish two in one curry and chicken flavour seasoning madish ìlọ́po adùn méjì ìlọ́po òórùn dídùn méjì. òṣèlú dókòwò bí wọ́n mú tọrọ wá wọn ló gbọ́dọ̀ bẹ̀bẹ̀ dọ́gbọ̀n sóníṣòwò kan ò sì ní tọ̀pọ̀ kò ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ sì rèé o ìjọba àwa ara wa nílò olóṣèlú tó jẹ́ lámìítọ́ tó dáńtọ́ tó sì lọ́mọnìyàn káǹfààní òun èrè ìjọba àwa ara wa lè kárí ilé kárí oko ìdí rèé tí gbogbo àwọn lámìítọ́ nídìí òṣèlú àti gbogbo èèyàn lẹ́kùn ìdìbò gúúsù ìpínlẹ̀ ọ̀yọ́ fi pawọ́pọ̀ fìmọ̀ ṣọ̀kan pé barista sharafadin abiodun ali ló yẹ kó lọ sojú wa nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá barista sharafadin abiodun ali lámì ètò olóṣèlú tó láti máa ṣe bọ̀ọ́rẹ́ pẹ̀lú wa ó fìrírí tayọ àwọn tó kù ó mọ ìtẹ̀gbẹ́tẹ́jú ọ̀nà ẹkùn ìdìbò wa ọmọ inú ọgbà ni kò ní í ti ṣuyọ ó yàtọ̀ sókínní tí olókùn dí o gbogbo ẹ̀yìn èèyàn lẹ́kùn ìdìbò ọ̀yọ́ south senatorial district barrister sharafadin abiodun alire òun ládìbò wa fún apc lẹ́gbẹ́ ìgbálẹ̀ làmì èrè ìjọba àwa ara wa lọ́tẹ̀ yìí kò ní í ṣá wa lọ́jà o. ẹni tó di bí màlúù tó sá lọ ìdájọ́ òdodo mọ́ máa fún o. ìyẹn báwa dé ìyá tí tó gẹ́ o ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wa ń àsìkò ọ̀hún ti pè wá lẹ́jọ́ àsìkò ọ̀hún ti pè wá lẹ́jọ́ àmọ́ bí èèyàn bá bí èèyàn bá ń ṣe nǹkan tó bá rí wó pé òun láti ṣe débi tí ntí ó fẹ́ fà jáde ó ti jáde ó gbọ́dọ̀ fi àsìkò sílẹ̀ fún un ni ọlọ́yìnbó fìjàbí. ẹ ẹ tí ì sọ̀rọ̀ tán. ẹ tí mo padà bọ̀ lọ́dọ̀ yìí mo ń bọ̀ mo ń bọ̀ mi ò tí ì lọ ọ̀dọ̀ wọn gan. ẹ mo fẹ́ kẹ́ ẹ bá wa jẹ́jẹ́ fún àwọn aráalé. Hmm personally a fẹ́ gbé yín wá láti wá sọ tẹ́ ẹ fẹ́ ṣe. nǹkan ti ń ròyìn látàárọ̀ certificate. torí gbogbo ilé ìta sọ tẹ́lẹ̀ orí gsm kankan. kankan afẹ́ afẹ́ dẹ̀ jẹ́ pé kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ ti ṣe sẹ́yìn. bẹ́ẹ̀ni. àti ìdí pàtàkì tẹ́ ẹ tó ṣe fẹ́ lọ sí Àbújá. màá wà lágbára Ọlọ́run. àdìtí tẹ́ fi bẹ́ẹ̀ ta odidi ọmọ àti àwọn tó kù. odidi oore òdìdí oore hmm. yóò mọ sórí àlàkẹ́ fún yín wọ́n mọ pẹ́ran àlàkẹ́ fún yín òdìdí <laughs> oore irú oore báwọn èmi ò fẹ́. ìyàkọ́lá ẹ̀ gbà. so ẹ̀yin yàtọ̀ sí pé. àpẹ́ àlàkẹ́ ẹ̀ mà àlàkẹ́ ni. àlàkẹ́ lẹ rí hmm. ó ṣe jẹ́ àlàkẹ́ lọ. ẹ̀yin ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ àjọlá n tó ṣe ní first time tẹ́lẹ̀ mo kọ́ wáyé báyìí ni o kí sọ̀rọ̀ táwọn. ẹ má jẹ ẹ má wọ̀ yìí nígbà náà ẹjọ́ àwà ẹjọ́ àwáyé. ẹ̀ka táwa ṣe ni pé lọ́sẹ̀ tí ń bọ̀. ẹ mo mú afẹ kẹtẹ ká tó mú ọjọ́ mm. ṣe gbọ́ mm. ìgbà tó ka ròyìn nísìn mm. wọn náà fẹ́ ṣe <laughs> wọn ní àwọn tó ń fi ọ̀rọ̀ wánu lẹ́nu àwọn ààrẹ orílẹ̀-èdè wọn ní ẹgbẹ́ mẹ́rin àkọ́dù wà apc ni ò sí ń bẹ àkọ́dù wà ní. èmi ò tiẹ̀ mẹ́jọ tó wà ń mo fẹ́ kó lóòtú bá wa wò ó bóyá kó máa pa oníròyìn wọn padà kó wá sọ àwọn ẹgbẹ́ mẹ́lẹ́ẹ̀rin ẹ̀dá ò lárò pé ẹ̀dá ẹ̀ka tí mo fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ nìyẹn. ṣe it is not about ẹ̀dá ò lárò pé wọ́n jẹ́ ká mọ̀ pé ìjọba rawara ìjọba àwọn èèyàn àtẹ̀tẹ̀yàn fẹ́ ni ṣe ẹ jẹ́ kí n kọ́ sọ the second eh, ìkejì tó jẹ́ wípé gsm new thing tó ṣe níkejì. torí nǹkan tí ẹ sọ pa gsm pé eh. wọ́n rí brand tọ́gìrì eh, ìkejì ah, ọ̀rọ̀ tó lágbára ni o. ìkejì ni spendthrift àmọ́ pè ní iná àpá. Ah. ẹ ti mọ̀ yìí pé gọ́ọ̀mẹ̀ntì tó ta nǹkan ire Ọ̀yọ́ state jù. Ṣèyí Mákindé government lọ́nà wo ẹ̀yin ẹ̀ lọ bèrè bí soils has been sold agbowó bí soils land for uh, um, uh, their housing àbí kìnnìkan land has been sold everybody knows tẹ́ ẹ the number of property that has been sold the state government or state ẹ ti mọ̀ pé with the debt we have ó ṣòwò pé ìjọba kò mọ tí ń ṣe. ẹ ní sòótọ́. ẹ farabalẹ̀ that apart ẹ jẹ́ wá sọ ọ̀rọ̀ APC ah. àwọn ni it is criminal for any state any federal level whether senator whether house of rep if you don't have constituency office Oyo state government Oyo state people must ask questions kò ń ṣe hijacking blackmailing of executive job tí gbogbo ń ṣe wọn làwọn ń ṣe empowerment this and that it's blackmailing executive job that is a dead law they are to make law and when you are making law you must have a constituency office whereby people report whatever they want in their constituency. ṣé tó bá de ọjọ́ mẹ́jọ sẹ́yìn ààyè fún wa ah, a fẹ́ wá kọ ẹ̀gán lẹ̀. tẹ bá tẹ bá pè mí. a fẹ́ wá kọ ẹ̀gán. tẹ bá pè mí o sọ pé ó pè mí ní ọ̀dà táìmù ò pè mí. ẹ ẹ ní bínú ẹ ní bínú gbogbo ìlú ti pè yín báyìí seven thirty lágbára ọlọ́run ní next day. wọ́n ní ẹ má sùn fèdè. bàbá fèjàbí. kábíyèsú bàbá fèjàbí. tó yẹ gbọ́dọ̀ fọ rere ẹgbẹ́ yìí. manifesto ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí yóò díje. manifesto yìí manifesto yìí afẹ́kẹ́ wa sọ fún gbogbo aráàlú ẹ dákun ẹ má bínú. ọlọ́run sọ wá dídé náà rẹ̀. mo ti ẹ̀ gbọ́dọ̀ dídé dídé bàbá olóyè wà bí bẹ́ẹ̀ bàbá olóyè náà wà fọ́ <laughs> ẹ̀ fọ́ gbẹgbẹgbẹ ọ̀rọ̀. bàbá mo fẹ́ gbà yín yànjú ẹ máa tọ́ àláti kàwé. <laughs> onírísì ṣe sọ bẹ́ẹ̀ wọ́n pe dọ́kúmẹ̀ntì kan ní roadmap for accelerated development in oyo state. ẹyin lè kọ ẹkọ ẹkọ two hundred tẹ ẹ mú kankan àgbàdo àgbàdo. ẹ ká anẹ ká when your mind will be much open go and read that document okay. and follow the details of what governor seyi makinde is doing in oyo state that's the document he's using for 2023 another document will come we into place. We have not seen one. We are two states, two, two, hundred pages. For the sake of listener at home, any gómìnà ṣèyí mákindé concerning the primary schools in oyo state mm. he fail to do anything no go and check it properly he governor ajimobi fail to pay counterpart fund for three consecutive years It was the administration of government. agree. Immediately, Engineer Seyi Makindeke, he got 7.4 billion. Abẹ́ ìṣòro ìlú. It was there. Government of Nigeria. Ó kàlù ẹja ṣe báyìí. Ẹja ṣe báyìí. Ó kàlù pay the counterpart fund. Government is 7.4 billion. Government dey pay eh. the counterpart fund. To research that money. Ẹ ṣe research yín dáadáa. Ẹ ṣe research yín dáadáa. Tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a wà á yanjú ẹ bàbá fìjàbí ẹ mọ manifesto yín la fẹ́ gbọ́ o hmm. eh, that is uh, what we need from you. ẹ jẹ́ kí bàbá olóyè wa gba gbogbo <laughs> ṣe first level tiwa èrò pọ̀ mẹ́fà jẹ́ eh? <laughs> ah, first level búkú la ní. <laughs> bí ẹ bá kàn ló bí ẹ bá kàn dà kò sẹ́yìn ọ̀gá nìyẹn kámọ̀ kòtòkò ọ̀pá nínú àwọn bàbá ẹni ti gbé ẹ̀rọ ìgbìmọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ìlú wa tí wọ́n fi kó tilé tẹ̀lé ìpínlẹ̀ ọ̀yọ́ òdìwọ̀ lẹ́kọ̀ọ́ àkẹ́tẹ̀ẹ́ afẹ́ra wọn bàtà tó fi ní kàkàdá bí wọ́n bá gbàgbọ́ lọ́wọ́ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ tán wọn lára àpọ̀ lásán ni wọ́n oko ríro ní tiwọn tó lérò oko jẹ gẹ́rẹ́ ló yẹ gẹ̀rẹ́ mọ́ lẹ́sẹ̀ bí wọ́n bá sì rí ọmọ mákindé bá di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ló wọn ní sọpọ́ ìlú ìgbìmọ̀ lọ́dún bá bá má ṣe bí lọ́wọ́ ìjọba ń fọwọ́ aráàlú tẹ̀wé náà ń gbọ́ àgbègbè bẹ́ẹ̀ ni wípé àwọn atẹ̀wé tà nípìnlẹ̀ ọ̀yọ́ gbogbo ọmọ ẹgbẹ́ atẹ̀wé tà ló ti padà sóko wọn ṣèyí mákindé ló kò ní padà sáwùjọ wọn ìkàp òun ẹni tó bá ní ṣèyí òfìdó àfi kí ṣèyí mákindé ó ṣe sáà kejì lásán fi lè ká gbogbo ilé ẹgbẹ́ adájú sáyé fífa ayé mi ara ẹgbẹ́ òṣèlú pdp ní ká ìdìbò fún kí ṣèyí mákindé ó ṣe sáà kejì nípò kára ó tu ara ilé tu ara oko ẹgbẹ́ àtàrí àtàgbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ paper mills online operator association ló ń kéde. Ìbàdàn náà federal sí bóyá àti láṣojú gidi nílé ìgbìmọ̀ sojú ṣòfin ìlú Àbújá ọ̀nàrẹ́bù prince ọláyídé akínrẹ̀mí jáde báńkì kọjá wà kúnlẹ̀ nígbà tá kọ́kọ́ sábà sójú kó fúnlẹ̀ èjì tó bá wọlé àṣẹ dáadáa jù bẹ́ẹ̀ lọ. kúta bá fò ní ṣe ọ̀rọ̀ ètò yóò dà fún dọ̀la báyọ̀ ṣe ń gbètì òní tó ní gbètì ọ̀la ọ̀nàrẹ́bù prince ọláyídé akínrẹ̀mí jàgà báńkì tó ṣèlérí tó múlẹ̀ ní ẹ̀ṣẹ́ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ní sáà kọ́kọ́ fún gbogbo wa lẹ́kọ̀ọ́ Ìbàdàn north federal constituency sí i. wọ́n ń ta àwọn ìṣe fanọ́dà. ó yá báyìí ká dìbò fún lẹ́ẹ̀kejì kó sojú wa. nínú ìgbìmọ̀ aṣojú ṣòfin. house of representatives làbújá. nínú ẹgbẹ́ apc. olú pé wa o. akérè bí gàgàbá tó ṣe bẹ̀bẹ̀ nínú ètò ẹ̀kọ́. ètò ìlera inú ojú pópó ló dání ẹ̀rọ bó o. ọ̀nà tuntun ṣe ìrónilágbára fáwọn obìnrin àtàwọn ọ̀dọ́. ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship fáwọn ọmọ wa. kákàbí ẹ̀ka dákẹ́ ni. iṣẹ́ rere ò gbọ́dọ̀ dúró. cleaner tuntun tó wà nínú sájẹ́ẹ̀tì ti tọ́lẹ́tì líle mọ́ ní ìlọ́po mẹ́wàá ó tọ́lẹ́tì mọ́ gidi gan owó ẹ̀ sì mọ́ níwọ̀nba torí náà máa fa àkókò ṣòfò tètè lọ ra happy toilet cleaner ọlọ́gbọ̀n náírà tiẹ̀ kó o sì rówó púpọ̀ tìjọ. yes ẹ jẹ́ kí n mọ̀ kí akọgun olóyèmí ọba alẹ́ bòmí sarafadin ali tí wọ́n ń díje dun ipò sẹ́nitọ̀ ní ọ̀yọ́ south senatorial district ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ káàbọ̀ sórí ètò ìsà. àtọkùn mo kì í yan ẹ kú òun látàárọ̀ mo sì kí gbogbo ẹ̀yin aráalé àkójúmọ́ o. ẹ ṣeun gbogbo aráalé náà ń gbọ́ yín wọ́n sì ń dáhùn a kí yín torí wípé àsìkò tá a dá gẹ́lẹ́ náà lẹ́dẹ́ eh, mo máa ń fẹ́ kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ púpọ̀ eh, ẹ sì tún farabalẹ̀ ẹ máa sọ fún wa pé ẹ̀ ń kánjú ojú òní ti ń lágbára ọlọ́run yes ẹ jẹ́ àti bí ìbẹ̀rẹ̀ bàbá ẹ ṣe takuntakun nígbà tí gómìnà Ṣèyí Mákindé ò fi wọlé àbí. bẹ́ẹ̀ni coalition yìí láàrin bí ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ ni. gbogbo èrò tẹ̀yìn iṣẹ́ tẹ̀yìn ti ń ṣe é bọ̀ ẹ kó papọ̀ ẹ̀dẹ̀ kó lé ẹnìkan lọ́wọ́. ẹsẹ̀ wo ni gómìnà Ṣèyí Mákindé ṣẹ̀yìn tẹ́ fi filẹ̀. gómìnà Ṣèyí Mákindé ò ṣẹ̀mí lẹ́sẹ̀ kankan lómi Ṣàràfà dínà Abíọ́dún Àlè ṣùgbọ́n àwọn àdéhùn tá a lájọ máa ṣe ni àwọn tá a gbà wọ́n mọ̀ lórí ọ̀rọ̀ ìjọba wọ́n mú lò lẹ́yìn èyí àwọn àdéhùn tá a ní nípa pé àwọn ọmọ ẹgbẹ́ wa wọ́n fún wọn ní nǹkan nígbà tí ìjọba bá dé gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n mú ṣe àfàwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n ti ń gbẹ̀yìn lọ tí wọ́n ti ń gbẹ̀yìn lọ pé tọ́ ọba ti wá á fún wọn ní nǹkan tọ́ ọba ti wá á sì rí lè pé táwọn ìbò pè ní poaching ló pé láti rò pé ó sì yé mẹ́rin pé láti ìgbà tíjọba yẹn ti bẹ̀rẹ̀ ni mo ti kàkété díẹ̀ torí mo ti rí. ẹ ti rí ẹ̀rẹ̀ tún lọ́ọ̀bẹ̀. nígbà tíjọba yẹn ti bẹ̀rẹ̀. Hmm, lẹ́yìn ìgbà tán wọlé tán ẹ ti rí àwọn àlàfo kan. lẹ́yìn eyín eyín ẹ̀kejì ṣe rí pé tá a bá sọ pé bóyá a ṣe àjọṣàṣepọ̀ mo wí níbi kan jò ní tí nǹkan méjì tí ọ̀dà bá dúró ìkan jù kan lọ. Hmm àjẹpẹ́ hmm. ntọ́ ẹ̀ ntọ́ sàn lẹ́ àbíbò. àṣìbí ah, ẹni tó sọ pé ẹnìkan wí níbi lẹ́ẹ̀kan pé àwọn kan já ẹgbẹ́ gbà nígbà náà ẹnjìnà Ṣèyí Mákindé náà já ẹgbẹ́ PDP gbà lọ́wọ́ àwọn aláṣepọ̀ òǹbẹ̀lẹ̀ àfilọ́gbọ̀n mi ṣùgbọ́n tó di pé àsìkò pòòlù ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe tẹ̀síwájú tí aláfẹ́ kí ọ̀yọ́ tí ìrẹ́ tẹ̀síwájú ni apá gidi wọn lẹ́yìn lérò pé àwọn nǹkan tá a jọ sọ yóò rí bẹ́ẹ̀ nígbà tí ò sí bẹ́ẹ̀ kò sí nǹkan tá a ṣe sí ọjọ́ kò wájú. kó tó di pé a lọ sí district yín senatorial district kí lẹ lè sọ́n pa àṣàkóso gómìnà Ṣèyí Mákindé. ẹ gómìnà Ṣèyí Mákindé gbìyànjú ṣùgbọ́n àwọn èèyàn sọ pọ̀pọ̀lọpọ̀ nǹkan kù tí wọ́n sọ nígbà tí àwọn tí a máa jọ ń du gómìnà bá dé ìyọnu wọn jọ máa sọ yìí. lójú tìyẹn tẹ ẹ ṣiṣẹ́ fún ṣé wọ́n ṣe ń tó dùn mọ́ yín àbí tó dùn yìí kí wọ́n bá ti ṣe ara ti yẹn nìkan. tí wọ́n bá ṣe ń tó dùn mọ́ mi ó yẹ àjọ wà ń bẹ̀rù ní ìsìn ni bàtà ẹ̀ bá ti rí mi ń bẹ̀rù ó yẹ kẹ́mọ̀ pé mo ṣe ń tó dùn mọ́ mi ni mo ti ń sọ fún yín kì í ṣe fún èmi Sharafat dina gbẹ́dùn àlè fún àwọn ọmọ ẹgbẹ́ ZLP ẹnikẹ́ni lè wá bí kọ́ wá sọ pé ẹgbẹ́ ZLP lòun wọ́n fún un nǹkan àwọn ọ̀sá ọ̀sọ́ tí wọ́n bá gbẹ̀yìn lọ́ọ́ gba nǹkan kí àwọn àṣìṣe àfẹ́wé lẹ́yìn kú ẹ̀ẹ́dẹ̀ ṣe pé wọ́n sí kọ̀kọ̀ bá wọn sọ̀rọ̀ pé báyìí kọ́ la ṣe bẹ̀rẹ̀. ilé mi lù ṣebí nìkan ló kó àjọ ṣé wọn ò tún pè wá àdéhùn yóò yàn gbọ́ pa àṣepàdé àṣedòru. kí ni wọ́n ṣe gan. mo ṣe nǹkan kan ju pé mo ṣe dáadáa. pẹ̀lẹ́ ìwé ọ̀rọ̀ bàbá wa kọ́lọ́mbà fún yìí bàbá dé dùbú pé láti fún bàbá àìdá nìkan náà lẹ́sí. àìdá. Hmm àìdá ò ní túmọ̀ kí ni túmọ̀ kí ni wọ́n ṣe. ṣe rí ohun tí mo ṣàlàyé fún yín mo ti hmm. sọ nígbà tá à ń lọ́rọ̀ à ń lọ́rọ̀ pé gómìnà ni gómìnà ọmọ jẹ́ òun sì lọ́gá ẹnikẹ́ni èmi ti bá gómìnà ṣe mo sì mọ ti jẹ́ gómìnà mo sì lè pa ìdá gómìnà mo lè fọwọ́ pa ìdá gómìnà lójú ṣùgbọ́n gómìnà yóò nídìí láti bá àwọn alẹ́jọ́ tẹ́mọ́lá ṣèpàdé àsọ débi kan táwọn à ń bi bàbá wa ládọjà pé ah síbẹ̀ yìí máa ṣe gómìnà síbẹ̀ yìí ṣe máa ṣe ńgbà náà rí ni wọ́n ní síbẹ̀ wọ́n ṣe máa ṣe nu mọ́tà bá jẹ́ gómìnà lẹ́sìn sí àdámọ́ bí yìí. ìṣẹ́ náà tí wọ́n lè. bàbá ọ̀rọ̀ àwọn yẹn parí. àjà kì í ṣe ìjà à ń sọ̀rọ̀ mi. ẹsẹ̀ ọ̀kan kò mọ́ ni. àwọn tó lè àwọn tó lè sọ̀rọ̀ ìdáwó olówó ẹ̀gbọ́n mi sẹ̀nẹ̀tọ̀ fúnfẹ́mi lálẹ́ yìí àwọn wà ní dáadáa lórí irú nǹkan báyìí èmi lónìí tí n bá ń sọ̀rọ̀ báyìí wọn ò torí mo ń díje nínú ẹgbẹ́ mi ni ẹ má jà lọ́dẹ̀ mọ́. kí ló dé tẹ ẹja tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC gbà. àwọn jẹ pé gbòǹdò mo dàgbà ṣé mi sọmọ ẹgbẹ́ APC ni. wọ́n lè lọ bí election ẹ̀dẹ̀ tó ẹ̀dẹ̀ wọlé bó lẹ̀ ṣiṣẹ́. òfin wo ló ń dandan mọ́ láti wà mẹ́rin sẹ́nẹ̀tọ̀ yọlá mi ṣòro ní two thousand three tí mo jẹ́ sẹ́nẹ̀tọ̀ àgọ́dì ni mo wà ẹran bàbá òun bàbá yìí ti ń tó ṣẹlẹ̀ sí wọn nù. kò sí ti ẹ̀fẹ́ tí ò ní àná ọjì ilẹ̀ agbá àmọ́ yóò fi lọ́wọ́ tó yẹ gómìnà. ṣùgbọ́n òfin tó sọ pé kí ọmọ jẹ́ wọn bẹ́ẹ̀ sí tí ìgbà tí bàbá tí mo lọ́jọ́ wọ́n ti fi kíní ẹ̀ sí ọjọ́ kan wọ́n ń yẹ ọjọ́ wọ́n ń yẹ ọjọ́ mo sì ní nǹkan mí ṣe mo sì láwọn èyí tó dájú ni kí èèyàn ní àwọn aṣojú wọn pè ní agent níbi tí ti ń ṣe nǹkan. wọ́n lọ wà ń bẹ̀rẹ̀ agent mi náà ni wọ́n máa ṣe é wọ́n ní kíní yẹn balance kí ló ní tí ò balance ni làwọn èèyàn ṣe ń fẹ́ gbẹ́lẹ̀. kí ló ní àwọn wo. àwọn wo lókùn tí ó tí ó tí ó tí ó tí ó ti ní. àwọn olófẹ́ gbẹ́lẹ̀. Ah, ẹ ẹ àtọ́lù àkọọ́dù nǹkan. àwo àbí ní àwọn tá a jọ díje. àwọn tá a jọ díje. àwọn tá a jọ díje mélòó lọ́wọ́ àkọọ́dù àwọn mọ́kànlá la gba fọ́ọ̀mù mélòó lọ́wọ́ àkọọ́dù ah, mi ò sí ní ẹgbẹ́ lónìí. mélòó lẹ kù báyìí. Hmm, mélòó lọ́ọ́ lọ ibì kan ẹ̀yin ẹ sọ iye tẹ́ ẹ kú. èmi wà ní ẹgbẹ́ lónìí. sẹ́yìn tó kára balógun wà ní ẹgbẹ́ lónìí. ọ̀dẹ méjì. alájí àti alájí tó wà níbẹ̀. mẹ́ta. bímbọ adékànjú wà níbẹ̀. ọ̀dẹ mẹ́rin. sọjí àkànjú wà níbẹ̀. ọ̀dẹ márùn. àwọn mẹ́jọ àti mẹ́sàlá ṣe wà ní ẹgbẹ́ tá a bá rìn kankan tó lọ dókítà fọlá akínṣun wà níbẹ̀ ẹgbẹ́ wọn lọ ibì kankan tó tá a bá rí. Eh, ayọ̀ karim wà nbẹ francis lótìmí adéníyé méjì ó sì wà ní ẹgbẹ́ so kí abọ́ wà lọ bìkan ẹ wo yọkọ tí mo kà ní mọ́kànlá ẹ wo adóhun tí mo jẹ kà tá a bá rẹ̀ ní ọ̀dọ́. ṣé gbogbo àti ẹ̀dùn ìṣe ìṣèbọ̀ rojú mi ò rí nù mí ni. rárá àjọ ń ṣiṣẹ́ ni ṣé rí kò sí ilé bá ti tóbi irú àwọn kan báyìí ò lè ṣe ọmọ ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní twenty nineteen ó ṣẹlẹ̀ ní ẹgbẹ́ mi ń bomi rì ó ṣẹlẹ̀ ní two thousand and three kò sí bí ó ṣe máa ń ṣẹlẹ̀ tá a bá dìbò tá a ti lè pé àwọn kan báyìí àwọn tí wọ́n bá rí pé dandan àwọn fẹ́ gbà dandan àwọn lóye káwọn ó gbà wọ́n lọ bò míì pàápàá tí wọ́n bá ti ṣe àwọn báyébáyé kan tí wọ́n rí pé kò wá jẹ́ àdìbò àkọ́kọ́ bó o la ṣe dìbò téèyàn fọ́ra ní sáfì ṣe dìbò tí bóde four hundred five hundred eighty three. tí ìlú bá tó ṣé nǹkan báyìí báyìí kan ti wà ń bẹ̀ mí àwọn èèyàn wà ní ah, ah, àbòsí ti wà ní tẹ̀sí àtẹ̀yìn àtàwọn àjọjọ àbòsí tẹ̀jọba dọ́là dọ́là yìí ẹ̀yìn dá sí ní tá à ń mú àwọn èèyàn gidi mí ni ó ṣe wàá dìbò ní ẹnìkan sì jáde lórí kò sí nǹkan kan tó jọjú mbẹ ẹnìkan àní ò wọlé àwọn àyíkú àjọ kó kó gírí mọ ni bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún dù ẹnìkan tá a bá ti kọ́ mọ ni yóò ṣe é ètò tó wà ní kápá pa á ti gbìyànjú láti bá kálukú sọ̀rọ̀. kí a tó lọ. mo sì rí àwọn èèyàn tó pé pé wọ́n gbélé ilé ní ọgbà wọ́n gbélé tí a máa sọ méjì bọ́ọ̀lù tẹ́wọ́ máa bá ká. Hmm. Hmm. bóòlù ẹ̀ ṣe fẹ́ fèsì tẹ́gbẹ̀ báyìí. bọ́dà mi látúntẹ́gbẹ̀ẹ́. ṣé mm, àyà yín ọmọ ìjà báyìí. fún kí ni. ẹ mọ ẹkẹ ẹran kan tó tẹgbẹ. òdìdí mú kọ. ẹyin gan ẹ lówó ọtẹrù wọn tí ìtara ló. àkàkí wa ọrụ àwọn ọjà ń ibi ẹni méje bá ti pàdé àkókò abẹ wọn àfi kí múra. tí fèsì wá àìdí kankan sharafadin abiodun ali tó jẹ́ mayor balógun ìbàdàn ni àwọn ènìyàn gúúsù ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ south central district ti síwájú pé kí a bó máa ṣojú àwọn nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá lágbára lọ́wọ́ lọ́rùn. kí lẹ fi bẹ́ẹ̀ ta àtẹ́gbè campaign ti bẹ̀rẹ̀ kí lẹ fi bẹ́ẹ̀ ta àtẹ́gbè. nǹkan pé capacity competence experience integrity ọlọ́run jogún ẹ̀ fún wa nípa capacity iṣẹ́ tá à ń lọ ṣe lábújá nípa à ń lọ ṣòfin aṣòfin ni mí ta lọ ṣòfin náà yòókù ibi ìmọ̀ ọba consultant. Hmm. ẹ ṣe kọ̀ǹsọ́. ẹ alẹ́ mi ò ní tún wá máa gba consultant tí ó tún máa bá ń ṣe. tí ó máa consult fún yín. ìbẹ̀ ó ti máa ṣe mo sì láwọn àfojúsùn tá a fẹ́ lọ ṣe o. gẹ́gẹ́ bí aṣọ kọ́ ni. ẹ mọ̀ kọ́lẹ̀ kọ̀ǹpútà ń kọ́ number one nípa competence mo gbèkìdé mo sì fi bọ̀rọ̀ jẹ́ka àwọn àǹfààní tí mo ti rí mo ní káwẹ́yìn rí láwọn tí mo ti ṣe kò sóhun tó dáa tán kálukú náà láàyè o ṣùgbọ́n mo mọ̀ pé lágbára lọ́wọ́ ọlọ́run àwọn ará gúúsù pínlẹ̀ lórí pé eh, èmi ni mo ní capacity pọ̀ jù èmi mo sì competent jù nígbà tá a náà fẹ́ dìbò nípa ti express ìjìnà sí wọn pọ̀. ṣé lọ́wọ́ ẹ̀yìn àbí lọ́wọ́ iwájú. à iwájú mọ́ wa. fún tégbè náà. ọlọ́run ti fún mi láǹfààní láti ṣe alága ìjọba ìbílẹ̀ rí tó sì jẹ́ pé agbìyànjú ń ta lè ṣe mo ti ṣàkọwé ìjọba rí nígbà tí mo ṣàkọwé ìjọba lábẹ́ ìwọ àṣẹ ìtọ́lá tó jà ní àwọn nǹkan àmúyẹ àwọn tí wọ́n kà tí wọ́n fi sí ìkápá ọ̀dọ́ mi tá a ti ṣe tá a mú yìí ẹnìkan jókòó ń gbélé ẹ̀kan wọ́n ní LAUTECH is number nine in Africa nọ́mbà wo ló wà Nàìjíríà nígbà tí èmi ṣe alága development of tertiary education in Oyo State níbi tí two thousand and three and two thousand and four LAUTECH was the best university in Nigeria. best. Oyo State College Education was the best college education in Nigeria. Polytechnic Ibadan was the best polytechnic in Nigeria. Ẹ ṣe jẹ commissioner for eh, education dẹ. A ní commissioner for education nínú ìgbìmọ̀ tí mò ń ṣe. Èmi ni alága. Hmm. Commissioner for finance, commissioner for education, attorney general. Tó ní tá a fẹ́ ṣe ń báyìí ni pé bóòlù a ti fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀kọ́ ká lọ́kùnkùn dùn. A ní SUBEP, àwọn overseas bí wọ́n ṣe ń ṣe gbà náà. A sì rí i pé ọmọ òjú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló ń kíláàsì àmọ́ bó ṣe wà lónìí gbogbo àwọn kíláàsì wa láti tó ṣe ètò ṣe refurbish ètò yẹ ká kọ́ mi tókótókó bẹ́ẹ̀ lo àsùnmọ́ra lónìí ní barapa ní oko gangan yín bẹ́ẹ̀ ló fìkì kò sí bí ẹdí tẹ̀ ní bọ́ọ̀ wá ń bẹ̀ èyí bá wọn nígbà náà náà la rí i pé wàhálà wà sóbìà wà ní ìbarapá àti àwọn ibì ní Ògbómọ̀ṣọ́ àtòkè Ògùn pàápàá jùlọ lórí local government èmi náà ni wọ́n fi ṣe alága adarí fún whatsapp nígbà náà lábẹ́ gómìnà lágbára lọ́wọ́ ọlọ́run láàrin ọdún kan àpagbọ̀n kan yìí rẹ́ tí ó sì sí mọ́ ojú ojú kìnìún sì ń ó ń sọ̀rọ̀ ń pa wa káàkiri lónìí kí n ṣe pé ìyẹn kan ó tún wá di pé a tún wá gba award káàkiri àgbáyé kata foundation fún wa lẹ́yìn pé wọ́n fún wa ní award jagoan wọ́n tún wá sílé ìjọba tán tún wá kí wa pa àkóṣe unicef ṣe bẹ́ẹ̀ mo sì láyọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà náà tá a máa ní ká wá gba àwọ̀dù níbi kankan lábújá ibi ibikíbi ọ̀gá wo ni ìwọ ló ń ṣe ìwọ ní kò lọ gbà wá. ẹ fún mi ní òfin mẹ́ta tí ẹ fẹ́ gbé àbá rẹ̀ kalẹ̀ tẹ́ ẹ bá dàbújá. ẹ ṣe nǹkan tó ṣe pàtàkì jù fún wa nàìjíríà lé ni ni pé there must be devolution of powers látòkè. látòkè torí pé bí constitution ṣe wà lónìí exclusive list yẹn tí wọn bá yọ pò ń bẹ a lè tẹ̀síwájú. gbogbo aláàtú kọkàn mẹ́lẹ̀ yìí. kí a pín agbára. ká pín agbára. nítorí pé ara ń tá àkọ́kọ́ ṣe a sì rí pé bàbá wa ọ̀rọ̀ local government a rí pé ó ti kú ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ayé ní wí bó ti pé àwọn kan sọ pé bẹ́ẹ̀ kọ́ àwa ṣalága àwọn kan ṣalágàdé yìí wá àwọn míì ṣalágàdé ọdún méjì sẹ́yìn wọ́n ti ń ṣe nísìnyí agbọ́n tí wọ́n gbé fún wọ́n ti ẹ̀lẹ́mọ̀ bí ń ta. àwọn tó ṣe alága sí. aláti pé ìjọba àbílẹ̀ ó ní ó jẹ́ ẹ̀ka kẹta nínú ìjọba. kẹtó kò ń bẹ̀yẹn kí ni àwọn alága sọ fún ààrẹ tó ṣe super rí tẹ́lẹ̀ ààrẹ tó ṣe secretary tẹ́lẹ̀ tí wọ́n ń ṣalága nísìn. ẹ sínú ẹgbẹ́ kan náà kí ló tẹ̀lé sọ̀rọ̀ kí ló dé. àti bí ìlú ìlàjọ ń gbé. kí ló ṣẹlẹ̀ sáwọn alága báyìí. yóò lè lọ́ọ̀mù council ní gbogbo alamọ ẹ lọ local government. olóyè sàfàdé àlè ní. èmi mo wú bẹ́ẹ̀. wọ́n ní àwọn alága ìjọba àbílẹ̀ ò lè. local government council is dead in Oyo state. they are dead local government administration kì í ṣe àwọn èèyàn ti mú bọ̀ the administration is dead. lọ́yọ̀ state. òdodo mo sọ yìí. kí làṣírí tẹ mọ̀tàrà ló mọ̀. kò sáṣírí kankan kọjá wípé gbogbo àwọn tó yẹ kí local government ìjọba àbílẹ̀ ò máa gbèsè wọn ò lè sí márùn. abánirọ̀rùn ni bá wọn ṣe. àṣewọ̀n lápò sùn wọn tí wọ́n ní ẹni tó jẹ́ pé bí wọ́n rí bí appendage state government ṣe rí constitution wa ló ṣe ló fà bẹ́ẹ̀ constitution Nigeria ní section seven bó ṣe sọ ni pé ìjọba àbílẹ̀ yóò wà ní wọ́n máa ṣe ìjọba wa ara wa ni wọ́n máa ṣe ṣùgbọ́n wọ́n á máa jẹ́ wọ́n fi sí ìgbà jẹ́ pé wọ́n wà lábẹ́ ilé ìgbìmọ̀ asòfin eléyìí wá sọ wọ́n di tó wà lábẹ́ gómìnà ara ń ta kókó láti lọ kọ́ lọ túnṣe ni èyí tó burú jù fún wa ní ìpínlẹ̀ wọ̀ afẹ́ amend the constitution bí a bá ń pariwo lẹ̀ yorùbá bá ń pariwo pàfẹ́ revolution ọ̀yọ́ state house of assembly àwọn rubber stamp house of assembly yẹn wọn ò tiẹ̀ fọ́ kàrá rí kí wọ́n sàn kankan pẹ̀. rubber stamp lẹ́pẹ̀ wọ́n. tí a máa díjọ gómìnà bá fẹ́ yáwó ni a máa jókòó tó máa sọ̀rọ̀. ní house of assembly tọ̀yọ́ state hmm, tọ́jú salary. àwọn ọmọ ìyá mi ló pọ̀ nbẹ̀ so n lè sọ pé bóyá wọn mi ìmọ̀ ìṣọ̀tà mi. ọjọ́ tí gómìnà bá fẹ́ yáwó ni a máa jókòó. Ah, bàbá bá máa bó bá máa rí a sì máa ti gbèsè tí ìpínlẹ̀ ọjọ́ lónìí àmọ̀ ìta jìnnà bí jẹ láàrin ọdún mẹ́jọ àmọ̀ ìta kàlà jẹ láàrin ọdún mẹ́rin. ẹ wá wo ìtọ́wà ńlẹ̀ lónìí gbogbo nǹkan àti láàfin ṣe ṣé à ń fi ṣe ṣùgbọ́n mo ti sọ lẹ́ẹ̀kan níjọ́ táwọn ìjàmbá ti fẹ́ dìbò gómìnà bá wá wọn jọ máa fún àwọn lẹ́sẹ̀. báwo la ni ẹ̀kejì à ń sọ̀rọ̀ state police a rí i pé ààrẹ ti wá lágbára lọ́rùn ààrẹ tó ń bọ̀ wá gbàjọba nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n ti sọ pé ó di kàràǹgídá dandan báyìí kánì state police tó kò kí ń dáa tó gbogbo àwọn bí sáré káàkiri àgbáyé ani state federal and local government police àwọn eléyìí sì ń jẹ́ kí ètò ààbò kọ́ dáa tó àwọn àmọ̀tẹ́kùn táwọn gómìnà wa ṣe tí wọ́n gbìyànjú tó dáa ni wọ́n ṣe ṣùgbọ́n tí mo fẹ́ sọ ni pé ìjọba òfin wọn lágbára bíi kí a lè máa gbógun gidi dání ṣàkàbùlà kọ́ ni ó wà nígbà tí àgbà pété àbùlà dání tẹ́ńtọ́ fẹ́ bá jàgbé kí forty nine dání tí wọ́n lè dúró. a ti di pé arákùnrin eh, wàhálà gómìnà wa lóńdó akérèdọ́lù sọ láìpẹ́ lóun kò dáa kọjá pé kí wọ́n sọ fún àwọn àgbẹ̀ kan ní nàìjíríà pé wọ́n gbé wọ́n fáwọn ní agbára láti máa lo ak forty seven àwọn local vigilante sí wọn bí a torí pọ́ọ́rì pé n tó wà ń bẹ̀ lè jù síbí lọ ọ̀hún àfọwọ́ láǹfààní ẹ̀ wàhálà táwa sì ní méjì ni ọ̀rọ̀ security wa ọ̀rọ̀ jínigbé ọ̀tọ̀ ni o èsì gómìnà dálẹ̀ fún àgbòrò ìbàdàn ni wàhálà tó pọ̀ jù tẹ́lẹ̀ gómìnà dálẹ̀ tí wọ́n lọ fa ìjọba ẹnìkan sọ lóye wọ́n ní revitalization of togri ni wọ́n pè tí wọ́n lè lo ìbò tẹ́ni tó wà níbílẹ̀ kan sọ. ẹ fẹ́ rè ẹ fẹ́ ẹ fẹ́ fisiti ọ̀rọ̀ yẹn. ẹ mi kàn fẹ́ sọ ọ́ rẹ̀ pé bóò la ṣe gbé ìjọba yẹn léwu ẹni lọ́wọ́ tí gbogbo ayé ń pariwo pé kò dá ẹni ọ̀yẹ́ ẹni ọ̀yẹ́ wọ́n dà kọ̀ sí láwùjọ yẹn kan náà. kí lọ sílẹ̀ àríṣe. kò sí ọ̀dà kan dáadáa lọ kí ló ṣe òun gómìnà wa de facto ìpínlẹ̀ Ọ̀yọ́. ó ní ó ní. òun gómìnà ń gbàṣẹ lọ́wọ́ rẹ̀. ayẹyẹ lè tó ìsọkúsọ nígbà tí bàbá ń ṣe nǹkan tí gómìnà bá lè bá wí tágbó ayé sì ń pariwo pé ntẹ́ni sí ọ̀mà dáa tó tá a sì yí nǹkan kan ṣe sí i nígbà tẹ́nìkan bá dúró èèyàn kó wá lọ olórí títì kó nìkan máa kó fọ́tò bíi ọkọ̀ bíi fọ́ọ̀tì dání tó ti gómìnà gangan lọ kó sì dùn kó rí billboard wọgbẹ́ kan kó sì park kó ní ẹlọ́jà bọ́ọ̀lì tí a yìí sọ fún gómìnà tí gómìnà rí nǹkan títí tá a lọ̀gá náà lójoojú. so díẹ̀ náà àwọn òfin tá a fẹ́ ṣe nìyẹn. ok ẹ̀yin ará ilé bó ṣe lọ ó lè tó pẹ̀lú àjíbọ́lá ọmọ akínyẹ̀fọ́ ní ìkànnì àgídìgbò eighty eight point seven bàbá akọgun. Uh, sarafadin ali àwọn náà ní àlejò wa ẹja sáré dójú ọjà ká dé. eighty eight point seven fm. àṣetì ọ̀sẹ̀. ṣe àbẹ̀kọ́lé ìlú fi ìdègodò gbogbo mọ̀ túmọ̀ dé olódùmarè ló lè ní ogún ohun àwọn èèyàn tó ṣe kò ń gẹ́ olódùmarè lẹ́kùn ìdìbò ọ̀yọ́ south senatorial district ní gbogbo wa fi nílẹ̀ ẹ̀kan yìí ẹkùn ìdìbò wa ò gbọ́dọ̀ yan rí igúnmọ̀ barrister sharafadin abiodun ali tẹ́gbẹ́ onítẹ̀síwájú apc fàkalẹ̀ la gbọ́dọ̀ dìbò wa fún gẹ́gẹ́ bí aṣojú wa nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá barrister sharafadin abiodun ali pèrègede ó sì fi gbọ́ ọ̀rọ̀ jẹ́ka tó bá di ká ṣèlú amòfin tó dáńtọ́ tó lọ́mọnìyàn ní barista sharafadin abiodun ali ẹ̀yin ìyàn wa ẹ má jẹ́ àtúntàfà sínú òkúru mọ́ kí lọ síwájú òun ìdàgbàsókè tó nítumọ̀ kó lè bẹ́kùn ìdìbò wa barista sharafadin abiodun ali la dìbò wa fún ní ọ̀yọ́ south senatorial district ẹgbẹ́ onítẹ̀síwájú apc lẹ́gbẹ́ oṣooṣù ọ̀wọ̀làbí bó bá dijọ́ ìdìbò ibẹ̀ ni ẹ tẹ̀ka sí. iná wa kò bá wọn lẹ̀ mọ́ tout le monde mama. Elle est láti ojú ọjà lọ́hùn ah, akọgun sàfàdín nàlẹ́ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín báwo ni àárín ẹ̀yin àti bàbá Ládọjà ṣé candidate wọn ni. kọ́tà ẹ bá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. báwo láàrin àwọn àti gómìnà. bàbá ni bàbá jẹ́ fún wa. kí ni bàbá fẹ́ ṣe láàrin ẹ̀yin àti gómìnà báyìí. Ah, gómìnà bíi ti báwo ibi bàbá bá fèsì mátà nínú ah. election tí ń bọ̀. ó gbangba gbangba ẹ ti sọ́yún sìn ẹni ṣe candidate wa ní ẹ̀lẹ́ àwọn kan ní bàbá ló fà kalẹ̀ bàbá ló bá gba tíkẹ́ẹ̀tì baba ló bá ṣíṣe ọ̀dà ni tí bàbá ló mọ tó dáa ṣe kò ní dúró tì ní ẹ bọ́ ti ń fi àwọn nǹkan kankan sọrí bàbá láti múnú bàbá dùn kí gbogbo ẹ̀ tún lè já ọ. nígbà tọ́jà bá nígbà tọ́jà bá ń kú lọ tọ́jà bá ń tú lọ ní ti máa ṣẹlẹ̀ náà nù. bàbá ìṣẹ̀ dọ́yọ̀ state tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wọ́ọ̀dù ọ̀run kíní títí sakula road bàbá lọ́dà alẹ̀ ti pẹ́ gómìnà ṣẹ̀ṣẹ̀ mọ́. so kọjọ yín lójú. ẹ ẹ ẹ mi bàbá wọ́n sì ṣe bídíà rè bàbá nìkan kọ́ wọ́n sì ta dé ní ìkọlọ́sọ wọ́n sì ta kálà so ẹ wá lọ ń ṣe patí ìsìnkan pa fẹ́ ṣe patí fún yàn ṣé ẹ ṣe bẹ́ẹ̀ báde bẹ́ẹ̀ fún bàbá láti à àwọn ọmọ bàbá táwọn jọ máa ṣe báde pẹ̀lú bàbá àti báde tí a kọjá káà tó lọ máa gé kéèké tí kò sí tó burú bẹ́ẹ̀ kí ni àṣírí kí ni ọ̀rọ̀ àṣírí tí bàbá sọ fún yín ní yàrá. tí bàbá sọ̀rọ̀ àṣírí fún bàbá sọ rédíò wa máa sọ. ẹ jẹ́ ń pa máìkì kí ni bàbá sọ. Ah, ah, bàbá ò sọ nǹkan kan fún mi bàbá sọ fún mi pé sàràfà máa nìṣó ní Ọ̀yọ́ south central district mo wà pẹ̀lú rẹ̀ kí lágbára mo sì máa nìṣó nípò gómìnà mo wà pẹ̀lú rẹ̀ gbáyìngbáyìn sọ fún kejì rẹ̀ mo wà pẹ̀lú náà. nípò gómìnà. ẹ máa ń sọ̀rọ̀ sí tí ṣèyí mákindé àbí tẹ̀sílẹ̀. ẹni ò ní bí nǹkan jù bá ń lọ. ẹ jọ ẹ sọ̀rọ̀. ẹni bàbá mi sọ̀rọ̀ àṣírí yàrá má ṣe aláṣọ lórí rédíò ọlọ́run fún mi nínú. èrò ìgbà wà tó yẹ pé ọjẹ́ yìí ọjẹ́ yìí nìyẹn ọdẹ sọ̀rọ̀ yẹn pé ọdẹ pé o. ọjẹ́ yìí ni ọjẹ́ yìí ni ọjẹ́ yìí ni ṣé bàbá. bàbá sọ̀rọ̀ dáadáa. ẹ kàn sọ ṣé tí ni sí. ẹgbẹ́ àmọ́ sọ̀rọ̀ mi lọ ẹgbẹ́ aṣọ tèmi fẹ́ gbéṣe. ẹ mọ bí tí bàbá fèsì lórí ti gómìnà. èmi mọ̀ ó sì mọ̀ sáwọn tí ọ̀rọ̀ jẹ mọ́ kò jù bá ń lọ. ṣùgbọ́n ẹ̀ ní sọ. n sọ bí báyìí. ọ̀dà ẹ̀wọ̀n bàtà tilẹ̀ ní sọ yẹn kò sọ. bàbá ń bọ̀ ta bàbá ń bọ̀ lórí election. bàbá gbàsíkò bá tó bàbá ọjà àjẹbọ̀ ta kì í. bàbá ò ní campaign bàbá ọkàn sọ̀rọ̀ ni. wọ́n sọ ibi tí wọ́n lọ wọ́n sọ ibi táwọn rò ya káwọn èèyàn lọ. a jẹ́ pé ká máa dúró de táìmù yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n torí ti sẹ́nẹ́tọ̀ yìí bàbá wa mọ̀ wáyé. ní ti sẹ́nẹ́tọ̀ ibi bàbá wa lẹ́wà. bẹ́ẹ̀ni tí kò tí kan ti bó ìjà dìbò àkọ́kọ́ tán ẹ mọ̀ bàbá ń lọ. lórí ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ ṣé pé ṣíṣe fíìmù yọ bẹ̀rẹ̀ sí unfold díẹ̀díẹ̀ ni. bẹ́ẹ̀ni ok eh, ẹ̀yin aráàlú eh, òun lẹ̀ ń gbọ̀n eh, wọ́n ní bàbá ó sì sọ̀rọ̀ ibi tí wọ́n ń lọ lórí election tí ń bọ̀ yes ẹ jẹ́ kí òun bí yín léèrè báyìí ẹ ti sọ àwọn òfin kan tí ẹ dábàá ẹ tẹ́ bá dé Àbújá ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ yín ni mo sì mọ̀ pé ẹ fẹ́ràn ìpínlẹ̀ Ọ̀yọ́ púpọ̀ púpọ̀ ẹ̀ẹ́dẹ̀ ní fẹ́ adarí tí a kábàámọ̀ lé lórí tó bá di twenty twenty three agbára lọ́wọ́ lẹ́yìn. ẹ má fi ti ẹgbẹ́ ṣe ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé gómìnà ṣèyí mákindé ti ṣe dáadáa. gómìnà ṣèyí mákindé gbìyànjú tiẹ̀ ṣùgbọ́n ó kù lẹ́tọ̀ pọ̀ tí ò tí ì ṣe ṣùgbọ́n mi ò wá bí láti sọ yẹn. ìjẹ́ lè lérò pé tá a kàn bá fi gbogbo gómìnà ṣèyí mákindé padà. kò ní wáyé lágbára ọlọ́run. ẹ tún fi tọ́lọ́run ṣe ayépẹ́ ẹ̀rọ pé o ṣe dáadáa ni ẹ̀. Mm-hmm. Ah. èyí ò sí nǹkan báyìí bá máa nì àbúrò mi wọn ni olùjàbí sọ́ńbílẹ̀ kan ó ní gómìnà gbìyànjú ó ní téèyàn bá lè ṣe ìgbàgbọ́ rẹ̀ bá máa ní yóò ṣe mọ̀nà wọn ní bí kinní kan bá ṣe tó bí kinní obìnrin kan bá ṣe tó ní ìfihàn ọkọ rẹ̀ ṣé nǹkan tẹ̀ sọ fún wa ni pé ẹni tẹ̀yìn gbé lọ́wọ́. Messi is the best of them all kí ni tẹ àwọn èèyàn ń sọ pé kí n tẹ̀sí ti ṣe fún ẹ nígbà ọjọ́ sẹ́nitọ̀ fọ́sà mẹ́ta. àwọn èèyàn wa ẹ mọ̀jà ṣe lóhun ó ti dìbò sẹ́nitọ̀ lẹ́ẹ̀mẹ́ta ó dì lákọ̀ọ́kọ́ ó dì lẹ́ẹ̀kejì ó ṣe sẹ́nitì rà ó ṣe lẹ́ẹ̀kẹta ẹ jẹ́ ká lọ sí abúndẹ̀ ilé ìwòsàn kan wà ń bẹ̀ kò lẹ́gbẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ way usage wọn ló tẹ̀lé certified ló wà ọ̀pọ̀lọpọ̀ iléèwé ICT centers bíi one hundred wọ́n ti gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ iléèwé ló ṣe káàkiri ó ti ṣe ìròyìn lágbára tó pọ̀ fáwọn èèyàn wọ́n ṣe ICT center kan fún UI wọ́n ṣe vocational center kan láì jọ́ mẹ́ta tá a lọ sí nínú UI náà. ẹ̀ ń gba ẹ̀ ti rí i pé ilẹ̀ ẹ̀ṣin àti dé. Ah election ti dé ní tí a ti ń kọ́ láti bí ọdún méjì sí ìṣèpín ṣáà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé ẹ̀ máa kọ́ lẹ́tà láàrin ọ̀sẹ̀ kan ni. ṣé lóòótọ́ ni ẹ̀bùn olè pa máìkì ṣé lóòótọ́ ni wọ́n lọ gbé transformer. irọ́ ni òdodo bẹ̀rẹ̀ òdodo bẹ̀rẹ̀ yìí ní sabo àti sọmọrọ níbi kan tá a wà níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn. torí propaganda yẹn ti lọ gan o. irọ́ ni wọ́n ń pa sẹ́yìn tọfọlárin ò transformer kankan ó ti fún wọn transformer àwọn ọmọ ẹgbẹ́ wọn gbà náà rò pé ibìkan ló yẹ ká transformer wà sẹ́ríkì kọ́lọ́mà forí sẹ́ríkì àná àtàwọn kálukú nìkan ló yẹ kó wà àwọn ọmọ ẹgbẹ́ wa gbé síbi sí ṣé àwọn onígbó kan gbogbo gbọ́ àwọn onímọ̀ bíi tàbí àṣẹ ń bọ̀ wọ́n gbé bí tí ẹrù pọ̀ dáa tó fáwọn aráàlú kò jù báyìí lọ náà mo sì rí fọ́nrán tí sẹ́ríkì àná kọ́lọ́mà foríjì wọn tí wọ́n ti sọ pé tẹ̀sí ògbó transformer kankan kúrò níbí o àwọn lágbájá kan ní agbé transformer kúrò wọn ò gbé kúrò ládùúgbò. bẹ́ẹ̀ bá sì bí ẹlòmíì nísìn wọ́n ní lọ́nà mọ́níyà ni o tẹ́ ẹ bá bí án tẹ́ ẹ bá bí ara mọ́níyà ah yóò ní aṣọ pa owó agúgù ni o tẹ́ ẹ bá bá ara agúgù. wọ́n ní sẹ́ńtọ̀ tẹ̀sílẹ̀mù tí ń kó tọ̀ọ̀gì jọ. lápá abúlé kò sí. ẹ̀yin lẹ́ lè mọ̀ bẹ́ẹ̀. a ṣe ìrìn káàkiri ìbàdàn about fourteen point five kilometres ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àárín tá a fi rìn láti òkè àdó gbàmọ̀létí bẹ̀rẹ̀ géètì mọ́kọ́lá dùgbẹ̀ padà sókè àdó kò sí ẹ̀rìnbọn jàgídíjà kankan àfàwọn tí wọ́n wá àtàkì àwọn èèyàn wa ní sàyẹ̀fà. àwọn mọ̀ ní ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ sẹ́yìn. ẹ̀sìn táwọn ọlọ́pàá ń wí a sì sọ fún ọgọ́ ọlọ́pàá pé èèyàn má ṣèwádìí nǹkan kó tó máa sọ ni àlùkòtò pé bóyá a bá súnmọ́ nìkan káwa sọ pé a mọ̀ ṣègbè. wọ́n àtàkì yẹn ni. wọ́n àtàkì àwọn ọmọlẹ́yìn wa ni. ta ló àtàkì. àwọn ní àwọn èèyàn kan ní wọ́n àtàkì wọn àwọn èèyàn kan. àwọn èèyàn kan. àkọ́kọ́ ni yín ẹ̀gọ́ yẹn sójú. Ah, ah, ah, ṣe rí mi èmi ò ń ṣojú o. àwọn tí wọ́n ta kí wọ́n sọ pé àwọn lágbájá bá ta kà wọ́n. kàní lágbájá sí ní ti ń kọrin àbí lágbájá wò. ìwọ̀n máa ń mẹ́tí á ní wọ́n lọ para àtàkì àwọn èèyàn kan ní wọ́n lọ àtàkì wọn ṣùgbọ́n tẹ́lifí fẹ́ mú jáde bẹ̀ ni pé eh. tá a fèrè já kiri gbogbo Ìbàdàn ẹ̀ ò lè gbọ́ pé abẹ́ ẹnìkan kan jà tàbí ajá bíi bọ́ọ̀dù àbí pósítà àbí bánà ẹnìkankan àwọn eléyìí wọ̀ fọ́ọ̀kan. àwọn dẹ̀ ń ya tí. báyìí bẹ́ẹ̀ sì ń kan káàkiri gan bọ́ọ̀lù ò kà wá ṣé tí wọ́n bá yọ kúrò lójú títì ṣé wọ́n yọ kúrò lómi àwọn èèyàn ni. tàrẹ́ntì yá gan. ẹgbẹ́ àwọn bọ́ọ̀lù mi ìlú ẹja kan ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ tí ọba gidi ẹja fi ẹgbẹ́ kan. kò ní túmọ̀ sí. kò ní túmọ̀ sáwà bí wọ́n ṣe yálà sí mi ìbẹ̀rẹ̀. ok. Uh, akọgun. ẹ sọ̀rọ̀ àwọn nǹkan tí mo fẹ́ gbèsè. bẹ́ẹ̀ni ẹ dẹ̀ ti sọ. pé mo sọ díẹ̀ hmm. mo sì fẹ́ sọ fún wa pé màá gbìyànjú láti rí pé a jẹ́ kí a rí ọwọ́ ìjọba àpapọ̀ ní àwọn sars ju bó ṣe wáyé lọ yálà fún àwọn ibi tó jẹ́ ibi ọ̀rọ̀ agric tó jẹ́ mọ́ nǹkan ọ̀sìn ọ̀gbìn ní barapa àbí ìgboro wa ń bì. ara àwọn nǹkan tí mo rò pé màá gbé ni pé health center kan wà ní barapa màá gbìyànjú pẹ̀lú àwọn akẹgbẹ́ mi láti pé àfàsókè àsọdí federal medical center wọn tó wà níbẹ̀ tóbi ju ọ̀pọ̀lọpọ̀ fẹ́ntánpẹ̀ federal medical center ń gbómi lọ ó sì wà bẹ́ẹ̀ tipẹ́ tí usage ń bá wọn níjẹ. ẹ̀kejì ètò ààbò káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ àti pàápàá jùlọ ní Ìbàràpá máa kún akẹgbẹ́ mi ọ̀nẹ́bù Dr. Ajíbọ́lá Mariam àwọn tó ń ṣe lórí ọ̀tọ̀ ààbò máa kún lọ́wọ́ láti jẹ́ kó tẹ̀síwájú sí wọ́n ti gbé wọ́n ti àpòvù barracks fún àwọn ọlọ́pàá wá síbẹ̀ wọ́n ti ní àtún ní ẹ̀ka àwọn sójà tí wọ́n tún wá dó síbẹ̀ láti wá máa pèsè ètò ààbò fún àwọn ará bẹ̀ lẹ́yìn èyí ohun tí wọ́n ti ṣe nípa ọ̀rọ̀ náà wọn á rí pa àmúṣẹ́ṣe lórí ẹ̀ tá a bá ti dé ìgbó ọ̀rà sí gàngàn kò sí iná àwọn nígbà tó ń gbọ́dọ̀ sàkóbá tiẹ̀ wà láàrin ọ̀sẹ̀ mẹ́ta mọ́ sáwọn àti ẹ̀tún kọ̀ǹpléǹ bàdàn àtúndí díẹ̀ àwọn ti ẹ̀rí rárá àwọn tó wá ń ṣe àsìmọ́ màá gbìyànjú láti pé amúdópin tí àwọn arábìnrin wọn máa gbádùn dáadáa àti bí àwọn táwọn gbádùn náà. ṣé gbogbo nǹkan ìlẹ́rẹ́dì àti ṣe. lágbára lọ́wọ́ ọlọ́run kó jẹ́ nǹkan tó pọ̀ jù láti ṣe mo dẹ̀ sọ fún ilẹ̀ kan gbogbo owó ẹsẹ̀ kùkú òpó náà ilé yìí mà dáadáa nígbà tó lọ́n fi mí ṣe Eh, alága fún àjọ lájọlájọ oòdùà gẹ́gẹ́ bí ọmọ olókòwò a ṣe àgbìyànjú àkúntà lè ṣe n tá n pè ní shoprite níjúbẹ kókó mall àti heritage mall ọlọ́run bá wa ṣe pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tàjọ wà ńbẹ̀ níjọ ní bọ́ọ̀dù àti àwọn management láti kọ́ ńgbà náà ẹ bá lọ sí oòdùà shopping center ń dé àpè bá a lọ sí kìtì western nigeria textile museum àti sọ di bíi industrial tó yẹ pé warehouses shops nǹkan kan wà níbẹ̀ tó wà bẹ̀rẹ̀ pẹ̀tẹ́sì a sì tún gbìyànjú wa ní pẹ̀lú gómìnà Fáyẹmí nígbà náà nígbà tó wà lákọ̀ọ́kọ́ a ní ìtànpé ní Èkìtì enterprises and eh, development center ká láti lọ gba accreditation fún tí wọ́n fún àwọn certificate láti lè ṣe akọ́lé sèkò tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà dá almond court orange mango gold lóríṣiríṣi káàkiri àti ni pé a gbé eh, ilé olókoòwò yẹn tẹ̀síwájú sí ṣé tẹ́lẹ̀ hotel gbogbo ọ̀pọ̀ ìyàtọ̀ bá gbogbo ìgbà náà. ṣé tá a bá ṣe tá a bá gbé yín pẹ̀lú tẹ́gbẹ̀ àti accord ṣe rẹ́dì láti wá. Ah, kí ló dé kí ni ìṣe bá kálukú wàá sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni. a sọ̀rọ̀ ni nígbà tí mo ń ṣe alága ọlájọlájọ òdua ni wọ́n ẹnjìnà àtẹ̀gbẹ̀ kankan wà láwọn sọ́wọ́n aṣèwádìí gbogbo ṣẹ́ta ṣe bẹ̀ mo sì kàwé yìí. níwájú wọn lọ fún dani lẹ́yìn tí àwọn gómìnà tún jókòó tí wọ́n tún indict àwọn alága kọ̀ọ̀kan tí wọ́n ṣe bí alẹ́ yìí tẹ̀lé àbí nǹkan hmm. ó kàn mí síbi tí a kọ̀ọ̀kan ló a jẹ́ pé ẹ mọ̀ retí lẹ́tà wa láìpẹ́ hmm. lórí ìyẹn torí pé mo rí i pé. ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà ṣe pàtàkì sí wa o. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ lẹ́tà àwọn ọ̀dọ́ àwọ̀ ọ̀nà ṣe sí a dẹ̀ fẹ́ kó jẹ́ pé ọ̀nà tuntun ká fi engage àwọn ọ̀dọ́ tí nǹkan fún ma lọ dáadáa ní ìwé entertainment tourism and sports. èyí ló ṣe wájú pé ìyá ara tí mo tún máa ń ṣe tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ yìí èyí pé a tún gbá bọ́ọ̀lù tó rò ìdárayá láàrin gbogbo àwọn ọmọ ní ẹkùn ọlọ́sà tí tí wọ́n jọ ń kíkà gbàgà. ẹ tún gbé ìdíje padà. ó ti bẹ̀rẹ̀ báyìí tó ń jáde lójú wọn ti bẹ̀rẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run lẹ́yìn tó dẹ̀ wá ń bẹ̀ gangan ni pé catch them young la fẹ́ ṣe torí pé ara àwọn nǹkan tí àwọn èèyàn fi ń rí owó láyé òde òní. eré ìdárayá eré ìdárayá yes ẹ fi yókù bọ́ọ̀lù nìkan o ẹ fi yókù pamọ́ kí ọmọ bá jẹ́ pé akẹgbẹ́ yín wọ́n là yín mọ́lẹ̀ nígbà tí ẹ bá dé gbàgede pé ntẹ́yìn ti sọ kọ́ máa jẹ́ pé kan mú. Eh. agogun lè bàtà ṣúgà èmi lónìí rèé eh, èmi ni tilẹ̀ bàtà. kò ní ọ̀dà lágbára elédùnmarè ìgbà tí ẹ bá wá tí gbogbo ọba fẹ̀nà ojú láàrin ẹ̀yin àti àwọn yòókù àájẹkẹ mọ̀ láìpẹ́ lágbára ọlọ́run ṣùgbọ́n èyí tẹ́ ẹ ti sọ yìí gbogbo ẹ̀yin ti Ìbàdàn ti south Ọ̀yọ́ south òun náà ni ẹ ti gbọ́ yìí o nǹkan tí akọgún láwọn ó ṣe gbogbo ẹ̀ òun ni wọ́n ti ṣàlàyé yìí ṣùgbọ́n bí nǹkan bá ṣe unfold àá tún jẹ́ kí àá pé wọ́n wọ́n sì tún máa ṣàlàyé ẹ ṣe tá a pè tẹ́ ẹ jẹ́ wa lénìí. ẹ ṣe àkókò mo kí ẹ̀yin ará lé o àkókò rẹ̀ sílẹ̀ olùwádùn tiwa. àmì o ẹ ṣeun thank you sir.